òtítọ́ Jésù fagbára wẹ́nu mọ́ àwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn sing along aṣọ rẹ̀ àfùnfún ó sì mọ́ láúláú àwẹ̀ ọ nìgbẹ̀jẹ̀ ọ̀dàgùn kan awẹ́ ọ awẹ́ ọ égbè nínú ẹ̀jẹ̀ bóyá nínú ẹ̀jẹ̀ ti wẹ́ ọkàn mọ́. ọmọ mi gbórí sókè aṣọ rẹ̀ kìnnìkànbá délédédé dẹdẹrẹ awẹ́ ọ ìgbẹ̀jẹ̀ ọ̀dàgùn kan ọlọ́wà pẹ̀lú yín kò jáká ní kìí ṣe ìkọ̀tà máa ṣe ń bí yẹn torí kò yẹ mi ń mọ̀ lẹ́yìn yẹn sì ni mo gbọ́ àwọn ọmọ tí wọ́n ń pariwo ẹ má sáré ẹ má sáré ọdún tó ń pa òòtù gbọ́dọ̀ tó sọ ń sìn pé ẹ sáré o ẹ sáré o ìbọn tó fẹ́ sáré lọ. ìwà wa máa dáhùn ló pé sátani dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn sátani dẹ̀yìn lẹ́yìn mi tó bá ṣe wà yẹn tó bá gbọ́ nǹkan sọ tó lé sísì èèyàn máa ya wèrè ni o jáde tó ṣe kọ́tà máa ṣe ń bí jáde tó ṣe kọ́tà máa ṣe jọ. ṣé o máa wo táǹkì àwọn ìyá ni. sáwọn ìyá ò ní ni àwọn ìyá ò ní ni. ọbẹ̀ akọ́bà. ẹ̀mí òkè tí erin máa wọ̀ òkè gẹ̀gẹ̀rẹ̀ tí ò ní jẹ̀lulẹ̀ èmi àtòrí aláṣẹ jùbọ̀ tán iná òkú Àrẹ̀mú Aníkúlápó. I am a winner over poverty. I am the winner over sorrow. No, no, no. I am the. winner. weapon fashioned against me shall prosper. Orí yìí I am the winner. Over poverty. I am the winner. Over sorrow. Ẹgbẹ́ mi, ẹ̀yin ti fẹ́ jẹ, owó náà. Ah! Emília, èmi náà àpọ́nì ìjọ́bọ́nì mi oríyìn ojú orí mi oríyìn ojú orí mi à mo dẹ́rùn à ohun ohun jágọ́bù olórí ìsà ṣé mi lè rí ìyàbí bá James àìmí gan ìmí gan já ní òkè tí gbà mí gan àyà mi ti já mo rò pé mi ni mo rò pé mi ni. I am a winner over poverty. I am a winner over sorrow. I am a winner oh, over death. No weapon fashioned against me shall prosper. Amen. Dami òkè okay, erin máa wọ̀ òkè gàgàrà tí ò ní jẹ̀lulẹ̀ èmi àtòrí aláṣejù bomi gbóná àmọ́ tí ò gbọ́rọ̀ wọ́n sì fún orí rẹ̀ mábẹ́ wọ́n sì fún pa èmi iná jó omi sàn. owó ọ̀tọ̀ iná òkú. àrẹ̀mú aníkúlápó. èmi òkè tí irin máa wò òkè gàgàrà tí ò ní jẹ̀lulẹ̀ èmi àtòrí aláṣejù bomi gbóná ọmọ tí ò gbọ́rọ̀ wọ́n sì fún orí rẹ̀ mábẹ́ wọ́n sì fún pa tẹ̀mí iná jó omi sàn. owó òtọ́ iná òkú. àrẹ̀mú aníkúlápó.